eríwo yà eríwo yà gbogbo ọmọ eríwo yà àyàgbó àyàtọ̀ ọmọ eríwo ọ̀sìn pé mo kí ọlọ́kùnrin olóbìnrin ọmọdé àgbàlagbà onílé àlejò káàárọ̀ káàsán ẹkúrọ̀lẹ́ ẹka alẹ́ níbikíbi tẹ́tí láǹfààní láti máa tẹ́tí gbọ́ ìsìtì tọ̀sẹ̀ yìí léyìí tí àkòrí rẹ̀ lọ báyìí pé kí ni ìtumọ̀ tí wọ́n bá sọ pé ọ̀rọ̀ tí egúngún bá bó bẹ̀rẹ̀ sọ òògùn ní jẹ́ kí ni ìtumọ̀ rẹ̀ ṣe rí inú mi dùn fún àkòrí ọ̀rọ̀ yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ ni ọmọ túmọ̀ àwọn èdè yìí ẹlòmíì tiẹ̀ máa ń ṣe bí bóyá àbí àsàwọn àsàmòwe ni àbí àwàdà ni kìí ṣàwàdà kìí ṣẹ̀fẹ̀ bó sì wà ní àtètèkọ́ṣe láti ayébáyé bó sì wà nìyẹn ẹ wá ẹ máa bá ẹni ká lọ. tí wọ́n bá sọ pé ọ̀tẹ̀gùn bá bóbìnrin sọ òhò ní jẹ́ àkọ́kọ́ màá rí pé gbogbo wa la mọ̀ tí Egúngún jẹ́ irúnmọlẹ̀ pàtàkì kó tó di pé ayé di n tó dì láyé òde òní nítorí pé láyé ìjọ́un àǹbàbàwọ̀ ọ̀bàjẹ́ ṣùgbọ́n ní ìsìn àǹbàbàwọ̀ òsì bàjẹ́ ní ìsìn bí ó ṣe àwọn ọmọkọ́mọ tó gba òde kan yìí egúngún ṣe pàtàkì egúngún nǹkan yìí ni yàtọ̀ sí pé tí ìlú bá dàrú ní jọ̀ǹjọ̀ǹ wọn ni wọn bá dáfa tán wọn ni ẹ gbé egungun jáde kí egungun á gbé ẹ bọ nígbò míì tó bá jẹ́ pé kì í ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ dáfá ìlú mi mẹ́tọ́ jẹ́ pé tí ìlú bá dàrú wọn gbọ́ ẹ ké sí alágbá o kó wa faṣọ yílẹ̀ o bí gbòná ń jà ń lù gbogbo ń jà ń lù bí nǹkan tó ń jẹ bí bá ṣẹlẹ̀ wọn gbọ́ ẹgbẹ́ egun jáde o wípé aṣọ táwọn wò tí eégún bá fi yílẹ̀ láṣọ táwọn wò yìí yàtọ̀ sí pé ayédáyé eminus àti kaṣọ sọ́rùn nǹkan kún sí bó ṣe wù kò sí ibi tó lè máa ṣẹlẹ̀ lù tí egungun bá ti di jáde tó faṣọ yílẹ̀ ní wọ́n fi gbá gbìdànù ní wọ́n fi gbá ìgbóná kúrò nílùú ni káàkó bẹ́ẹ̀. tẹ́ máa sọ pé ọ̀tẹ̀gùn bá gbóbìnrin sọ òun ní jẹ́ ó ní ìtumọ̀ tó ṣe pàtàkì tó pọ̀ o lọ gbọ́dọ̀ jẹ nítorí pé ẹ rí i pé ọkùnrin ọ̀sẹ̀ tí ọ̀pọ̀kùnrin ní gbégun níjọ́ ọjọ́ àná tó ti yípadà dì sí náà nílé sìn ọkùnrin kan obìnrin ni obìnrin kankan kì í bá wọn débẹ̀ ọkùnrin ní má tẹ̀lé wọn àwọn alága àwọn ojúlówó àtò etí ògbó igun wọn jù kọ bẹ n ò ní mẹ tí ó gbé ṣùgbọ́n sámọ pé gbogbo sámọ pé ọkùnrin ní gbé egun tí egun bá wá jáde tí ń jáde bọ̀ láti gbalẹ̀ àṣẹ tí ń bẹ lára rẹ̀ kí ni jẹ́ àṣẹ ẹbọ rírú ọ̀pọ̀ egun lọ́jọ́ pé tí wọ́n bá rú ẹbọ tí wọ́n á ti kó tó di pé egun máa jáde wọ́n á ti rú ẹbọ wọ́n á ti ṣe tó yẹ sára torí Ifá ò lè sọ pé ẹ̀sìn kan báyìí ẹ̀sìn kan báyìí ẹ̀sìn kan báyìí kí egun jáde àwọn kíní wọn máa parapọ̀ wọn fi kún agbára tí ń bẹ lára eégún lára àwọn agbára tí wọ́n ti ṣètò sáré gún kò sì bí èèyàn ṣe lè láyà tó ọkùnrin míì tí ó bá láyà gan tó bá eégún yóò mọ ẹgbẹ̀rún ni yàtọ̀ sísè tó jẹ́ pé aṣọ lásán kí sí gbogbo àwọn tí ẹ̀wọ̀n ti ń jáde eégún yìí ló jẹ́ pé eégún ni wọ́n ẹlòmíì wọ́n ní mọ́sáìkú wọn ń ṣe ni wọ́n ṣe ẹlòmíì tí ò yé ńgbà tí ò sí bí ó ti yẹ kó ṣe mọ́ bó la ṣe fẹ́ kó rí bó ṣe fẹ́ kó rí wọ́n lè já ṣe tán ti ń ṣe kó lè ba ìbí ṣe ń rí ẹ wo ayé ìsìn tọ́jọ́ pé ọwọ́ pé ah, alágbájá kọjá ń ta wa lánàá mo sì èèyàn mi kan bẹ̀ ah, èmi náà ń kà sọ ẹ bá ń gbẹ́gi kan o ẹ bá ń kà o mọ́lá o ti dégún náà nù ọmọ fi dàlú léyìí tí àwọn bàbá kì í ṣe bẹ́ẹ̀ àṣẹ egun ni àṣẹ ń jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá sọ pé ògùn bá bòbẹ̀ sọ àṣì arégún ni kì í ṣe àlẹ̀ kò sí irú obìnrin náà yóò bá gbogbo rẹ̀ tí ogun bá jáde tó bá ń ṣe òdèrè o àṣàkẹ́ o wọ́n bá gbogbo rẹ̀ nítorí pé àwọn eégún níjọ̀hún gbogbo àwọn ìyá ìyá tí ń bẹ ńlé ni wọ́n ti mú ọkọ̀ wọn kì í ṣe ìyàtọ̀ ọ̀rìn wa ọkọ̀ tẹ̀sẹ̀ sí wa wọn ò pọ̀lẹ́ ní kódà kò jẹ́ àjẹ́ wọ́n tún máa fi pòwe torí níjọ́ tí àjẹ́ bá rorò àbí tó pé ìlú kan àjẹ́ nígbà bàjẹ́ ó máa fi eégún ló máa fi lé àjẹ́ kúrò nílùú àwọn ìyàmí àjẹ́ níjọ́ tó bá jẹ́ pé ìbámbàlù jẹ ni o ló máa fi eégún lé wọn kúrò nílùú torí pé wọ́n tún máa fi pa lówe pé àjẹ́ ò ní gbójúgbójú kó sì ju eégún kó o ní ọ̀jẹ̀ lájẹ̀ tó tún gbé omi tó tún alágbára tí ètò ìsúnpẹ̀ lásán ọmọ gbọ́ àjẹ́ ò ní gbójúgbójú kó gbórí sókè kó sì ju eegun kò ní ọ̀jẹ̀ nítorí pé kò sí lọ tẹríba nítorí pé kìí sẹ́ni tó wà kìí sẹ́ni tó gbégun lọ tẹríba fún bí ò ṣe àṣà rẹ̀ kú nígbà tí bákan náà sọ pé owó owó àwọn egun tí a fẹ́ gún egun tàn lọ ayé wọn ni kò bọ́ kó lè ba àlásẹ̀ rẹ̀ àṣà eégún ẹbọ tí eégún ní jẹ tẹgùn kò sí wọn tán kódà kò jọkùnrin ṣùgbọ́n kì í pọ́ pọ̀ fò bẹ́ẹ̀ tí wọ́n bá tẹ́gùn bá fẹ́ kí ọkùnrin gbẹ́ bá mi ìtọ́ bá kì í bàbá mi ò ọkùnrin máa pè bàbá ò bàbá ṣùgbọ́n bẹ́ẹ̀ òun ní ọ̀jẹ̀ ó pó kọ ẹ o kò pó kọ ẹ o ọfẹ́ ṣàdúrà fún un tó bá ti gbógun tó àti sọ fún pé báyìí kásà báyìí káwòdì òun ló gbọ́dọ̀ jẹ àṣẹ arégún ni tẹ bá sì tó wò ẹ rí i pé kò sí eégún náà láyé kò sí ọ̀sà náà kì í ṣe eégún kò sí ọ̀sà náà tó ní yìí bí eégún iyì tí ń bẹ láyé gún lọ́pọ̀ jù láàrin gbogbo ohun mọ̀lẹ̀ pátápátá. kí ni kókó ta fẹ́ fàyọ ni pé tí wọ́n bá sọ pé ọ̀rọ̀ tó gbígbá gbogbo ẹ̀ sọ òun ní jẹ́ àṣẹ ni kì í ṣàṣàrò pé a kì í ṣe àbíyàn àwòkọ́ṣe dandan ni gbogbo ohun tẹ́gun bá ti gbogbo ẹ̀ sọ òun ní òjè òun lọ́gbọ́dọ̀ jẹ́ ẹgbẹ̀ta sọ́lẹ̀ kan ní òògùn àwọ̀ egun bí a fi gún gbogbo ń tọ̀nbọ̀ ayé ẹgbọ́n kò lè lásìrè ẹran ni wàá ṣe ẹ parí bẹ̀ lẹ́ẹ̀kan tó gbogbo ọ̀tẹ̀gbọ́n àti gbogbo sọ òun ní jẹ òun ló gbọ́dọ̀ jẹ kì í sọ méjì gbogbo tí wàá ti jó bẹ́ẹ̀ òun ló gbọ́dọ̀ jẹ àwọn fi àsìkò yìí kì í ṣèṣe àsìkò ṣe tí àwọn eégún di tó ń ká kókó ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ pásọ lásán ní gbé jáde tí èsì eégún n ti ń jẹ eégún n téèyàn bá ń bọ téèyàn mójútó ní jẹ eégún ní jẹ ó láṣẹ ẹlòmíì ẹ̀kú tó ti gbé inú ilé ọdún egún ló tó dé tàn yìí o nígbà ọdún bá tún ku ọ̀túnla lórí tó lọ gbọ̀n jáde èmi yìí ṣe eégún aṣọ ni aṣọ lọ̀pọ̀lọpọ̀ wọ́n ń gbé jáde tí wọ́n ń pèlè ègún eégún ní ti ń jẹ́ ìbọ̀ ti ń jẹ́ àmọ́ sọ̀sẹ̀ fi gún àmọ́ bí eégún lóòrèkóòrè ní ìgbàkúgbà ni máa jẹun èyí ò ní òfìmọ̀ ní òfìwà tó sì pé òun ò jìnnà sí ilé akápò òun á fi àsìkò irọ́ gbogbo àwọn èèyàn wa tó jẹ́ pé wọ́n sọ pé ìgbé eégún kì tẹ́ bá ṣe egun ẹ̀ ṣe egun ẹ mọ́ bí egun jẹ wọ́n sì máa kọ́ mọ́ pé a kì í sọ́jẹ̀ ká sojú tì mí gbogbo tó bá ti mọ̀ pé òwú lè fẹ́ sí ẹ̀kan lọ́dún lásán léegun tọ̀dọ̀ tiẹ̀ fẹ́ ká bá wa fi gún lẹ̀ fáwọn tá a fẹ́ sí àti fáwọn tí ń ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá sì ṣe egun bó ti yẹ kí èèyàn ṣe mo ṣe ní wòye pé egun ó gbé ayé gbogbo àwọn tá ètò ayé wa ó gùn lọ́kùnrin lóbìnrin gbogbo kùdẹ̀kùdẹ̀ tí mẹ́lẹ́ ayé wa eégún jìkìlá ayé wogun ọwọ́ dayọ̀ ọkàn wọ́n balẹ̀ nígbà tí fa ní ẹ̀bìtì àpákí àdídẹ́ rẹ̀ kanlẹ̀ adíáfọ́ ọmọ ẹ̀ wà wọ́n ní ọbọ̀gun bàbá ẹnu oko ayé òun lè kó ní dáfáṣẹ́ ọgbẹ́ gbogbo pèrú pèrú ìlú pèrú ọ̀fà ẹ̀yin ọmọ pé eégún ló lè wa eégún ayé eégún ọ̀hún ẹ̀ mọ̀ sọ ìwákẹ́ ẹ̀ gbègbè lọ́rùn eégún ayé ló gbè wá o eégún ọ̀run ló gbè wá o ó ti kìlá yìí wógún ẹ̀làbọ́ ẹ̀làbọ́yè ẹ̀làbọ́ ṣiṣẹ́ gbogbo mọ́ ríwo ẹjẹ́ mi níwo gbẹ̀ngbẹ̀n gbìn ẹrù owó ẹsẹ̀ ìbálẹ̀ eégún gbè wá o àdúrà wọn gbà ọwọ́ dayọ̀ bẹ́ẹ̀ ni òyò.